اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك بالقرآن العظيم وكما حث على ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله تحدثنا في الخطبة الماضية حول الحقوق الدينية وبينا أن الله سبحانه وتعالى وضع بعض الحقوق ومن هذه الحقوق ما يتعلق ما تتعلق بحق الله سبحانه وتعالى ومنها ما تتعلق بحق النبي صلى الله عليه وسلم ومنها ما تتعلق بحق الآخرين من أمة نبينا محمد صلى الله عليه وسلم أو من الإنسانية على وجه العموم عباد الله اعلموا أن للنبي صلى الله عليه وسلم حقا على أمته لا بد أن نراعي حق النبي صلى الله عليه وسلم وذلك أن الله سبحانه وتعالى خصه برسالة أرسله إلينا وأنزل عليه القرآن تبيانا لكل شيء أنزل الله سبحانه وتعالى عليه الكتاب ليهدي الناس من الظلمات إلى النور ولذلك يجب علينا أن نعلم حقه صلى الله عليه وسلم وأن نعطيه حقه صلى الله عليه وسلم عباد الله اعلموا أن أول حقوق النبي صلى الله عليه وسلم على أمته شهادة أن لا إله شهادة أن محمدا عبده ورسوله هذا هو يعني الحق الأول من حقوق النبي صلى الله عليه وسلم على أمته لا بد لنا أن نشهد أنه عبد الله ورسوله لا بد أن نعتقد ذلك في قلوبنا وأن نتلفظ بذلك بلساننا وكذلك لا بد أن نعمل بمقتضيات تلك الشهادة للنبي عن النبي صلى الله عليه وسلم عبد الله ورسوله لذلك يجب علينا أن نعلم أن هذا الحق أي الحق الأول من أهم ومن أعظم حقوق النبي صلى الله عليه وسلم علينا وذلك لأننا لا نكون لا نكون مسلما لا نكون مسلمين إلا بشهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله واعلموا عباد الله أن العلماء من السلف الصالحين ومن بعدهم من من العلماء قد بينوا معنى شهادة أن النبي أن النبي صلى الله عليه وسلم عبده ورسوله ومن آه، ومن أبين وأفضل آه، شرح شهادة أن محمدا عبده ورسوله ما بينه الإمام المجدد محمد بن عبد الوهاب عليه رحمة الله قال ومعنى شهادة أن محمدا عبده أو أن محمدا عبده ورسوله هو طاعته فيما أمر وتصديقه فيما فيما أخبر واجتناب ما عنه نهى وزجر وألا نعبد الله إلا بما شرع هذه الأمور الأربعة ينبغي أن نتنبه إليها وأن نعلم أنه لتتم شهادتنا أن محمدا عبد الله ورسوله لا بد أن تتوفر هذه الأمور الأربعة في قلوبنا آه، في من يدعي أنه يعني شهد أن محمدا عبد الله ورسوله وكذلك عباد الله من حقوق النبي صلى الله عليه وسلم على أمته تقديم محبته صلى الله عليه وسلم على كل المحبات على جميع المحبات لأن إيه، النبي صلى الله عليه وسلم صح عن أنه قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وهذا الحديث إن دل وإنما يدل على أنه يجب علينا أن نجعل محبة النبي صلى الله عليه وسلم فوق محبة آبائنا وفوق محبة أمهاتنا وأزواجنا وأنفسنا وبذلك نقول قد شهدنا أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أدبكم الله سبحانه وتعالى أثر إجابة جماعة النبي صلى الله عليه وسلم علمك الله سبحانه وتعالى علمه لأجل جساره وما باع وانسابع النبي وما باع وما وما ولوي إلى النبي صلى الله عليه وسلم ولو دلو دلو في القيامة أيرجى الله بارك الله يجب أزمان sọ àtọ́lẹ̀ fúnra wa ní gbogbo ọgbà ipé gbogbo ọ̀rọ̀ pátápátá al-Qur'an òun náà ni eléri gbogbo ọ̀rọ̀ òun náà lọ́rọ̀ Allah subhanahu wa ta'ala òun náà ni ọ̀rọ̀ tó jẹ́ pé ìbàjẹ́ ò lè bá láti wájú kò lè bá látẹ̀yìn kò sọ́nà bí kankan tí ìbàjẹ́ lè gbà wọ́n náà al-Qur'an òun náà àwọn sọ àtọ́lẹ̀ fúnra wa kápáyà ọlọ́wọ́ba àríkíọlá ní pàápàá bó ti yẹ kápáyà rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́wọ́ba àríkíọlá ti ma pàwọ́ látẹ nínú al-Qur'an nínú àwọn àyà tó pọ̀ nínú al-Qur'an gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ànábì sallallahu alaihi wasallam ànábì náà ṣe wá lójú kòkòrò ìwé ká máa páyà ọlọ́wọ́ba àríkíọlá ní gbogbo omi tá a bá wà ní gbangba ni àbí ní kọ̀kọ̀ èyí táwọn Allah subhanahu wa ta'ala eléyìí náà nílẹ̀ nínú àwọn sallallahu alaihi wasallam ẹ̀yẹ̀rú ti ọlọ́wọ́ba àríkíọlá kẹba tí ń bá àlàyé pọ̀ fún wa ní kútúbà tó kọjá nípa àwọn ìwọ̀ tí ìsìláàmù tó làkalẹ̀ fún wa alìmùkúkú ti níyà àwọn ìwọ̀ tí ìsìláàmù làkalẹ̀ fún wa ìsìláàmù la ìwọ̀ tó pọ̀ kalẹ̀ fún wa tó jẹ́ pé ó gba àwọn wọ̀ yìí láti bá jẹ́ mùsùlùmí tó pé pérépéré láti bá jẹ́ mùsùlùmí òdodo tó láti ní fún wa ká sọ àwọn ìwọ̀ tí ọlọ́run bá lè jọ lálàkalẹ̀ fún wa nínú islam látorí ahán nẹ́bíwá muhammad sallallahu alaihi wasallam àkọ́kọ́ nínú ìwọ̀ yìí òun náà ni wọ́n tó gájù òun náà ní ìwọ Allah subhanahu wa ta'ala òun náà ní ìdáàtì sàlàyé múra wa síwájú níbi ìkútùbà tó kọjá èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìwọ̀ tọ́lọ̀ ọba àríkẹ́ ọlásàlàyé rẹ̀ fún ayé kéèké òun náà ni haqqu nabi sallallahu alaihi wasallam òun náà ni kí ni ìwọ̀ ànábì sallallahu alaihi wasallam òun náà ni kí ni ráìtì ànábì ó jí dandan fún fún ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí pé òun náà lọ́lọ́ ọba àlejọ́lá rán sí wa ní òjíṣẹ́ gẹ́gẹ́ bí pé òun náà lọ́wọ́ ọba àlejọ́lá sọ sí làkàrẹ̀ fún láti wá fi yọ àwọn èèyàn kúrò nínú òkùnkùn láti wá mú àwọn èèyàn lọ sínú ìmọ́lẹ̀ èyí tó jẹ́ àkọ́kọ́ <clears throat> nínú wa Ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé òun náà sì ló fẹ́ jẹ́ àkórí ẹ̀ òun náà ni shahadatu anna muhammadan abduhu wa rasuluhu òun náà ni ká jẹ́rìí nígbà Ànábì sallallahu alaihi

eléyò ni ó jẹ́ mùsùlùmí tàà bá ti ní kọ́kọ́rọ́ tí ó fi wọnú islam kí ni kọ́kọ́rọ́ náà òun náà ni ṣàádàtù an la ilaha illallah wa anna muhammadan abduhu wa rasuluhu òun náà ni ká jẹ́rì tí pé kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ káàmà jọ́sìn mú àbí allah subhanahu wa ta'ala láti jẹ́rì pé annabi sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́wọ́ bá alẹ́ ẹ̀rí abala alákọ̀ọ́kọ́ òun náà ni ti allah subhanahu wa ta'ala abala ẹlẹ́ẹ̀kejì òun náà ní tàbí sallallahu alaihi wasallam òun náà ní ká jẹ́rìí ìjẹ́rìí tá a wá ń sọ yìí ó gbọ́dọ̀ jẹ́ pé al-i'tiqadu bil-qalbi ó gbọ́dọ̀ wà nínú ọkàn wa ó gbọ́dọ̀ wà nínú àdì ọkàn wa ife ànábì sallallahu alaihi wasallam ẹrú tí ọlọ́wọ́ bá alikẹ́ ọlá ni ó gbọ́dọ̀ wà nínú ọkàn wa ife ànábì sallallahu ẹrú sí ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá alékẹ́ ní tí ilé ìbá wá hàn nínú ní wà nínú ọkàn wa tó sì hàn nínú lórí ahọ́n wa ó gbọ́dọ̀ tún wá máa hàn nínú iṣẹ́ ọwọ́ wa tàà bá ń ṣe nígbàtà ti pé a gbọ́dọ̀ pẹ̀lú pé kíni pẹ̀lú pé mú wá fún wa níṣẹ́ ká gbà ilé ọlọ́ọ̀bà àlejọ́lá ló rán sí wa pẹ̀lú pé ìgbà nàbí sallallahu alaihi wasallam mú wá fún wa ní jẹ́ ipe ká gbà ipé gbogbo ẹ̀dá pátápátá òun náà ní iṣẹ́ ìbáwí títí ó fi di pé ìjọ ògbìdà sí àmọ́ òde ẹ̀wá rí àwọn onímọ̀ wọ́n sàlàyé tó pọ̀ nípa pé kí ni ìtumọ̀ ìjẹ́rìí ipe ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní Ànábì sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní àwọn àlàyé pọ̀ lórí ìtumọ̀ yìí inú àwọn àlàyé tó gbajúmọ̀ tó jẹ́ pé àwọn àlàyé tó kún kẹ́kẹ́ kí ni ìtumọ̀ shahadatu anna Muhammadan rasulullah òjíṣẹ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ni àlàyé yìí òun náà ni ó ti jẹ́ ó yé wa pé ó tayọ rírí ahán ó tayọ ká máa fòtókè ká máa náwó kè pé àà ah, Ànábì wa Muhammad òjíṣẹ́ wa ní ká máa pariwo sallallahu alaihi wasallam àbí ká máa pàtùmá ìlérí ahán tàbá ti sọ àwọn nǹkan tí wọ́n sàlàyé fún wa yìí tàbí mọ̀ ipé ẹ̀yẹ jẹ́rìí ipé Ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́ọ̀bá àríkíọlá ní eléyìí ni a wá tọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wọ́n ní ìtumọ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ <clears throat> nínú àwọn nǹkan mẹ́rin tàà gbọdọ̀ rí òun náà ní tọ́ àtòhù bí ma àmàrù alákọ̀ọ́kọ́ tààbí mọ̀kó jẹ́rìí pé ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní tààbí mọ̀kó jẹ́rìí pé ànábì sallallahu alaihi wasallam ẹrùsìn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní òun náà ní tọ́ àtòhù tánàbí ìbá pa wá látẹ ipé káṣe nǹkan tó láti ní fún ẹ tó bá jẹ́ mùsùlùmí òdodo tó láti ní fún ẹ tó bá gbà ìpé ànábì sallallahu alaihi wasallam òun náà ni òjíṣẹ́ tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá rán síun tó láti ní kó tẹ̀lé nítorí pọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá ti pa wá látẹ kan nínú al-Qur'an ipé ká tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam àti Allah wa àti ar-Rasul ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní ẹ tẹ̀lé Allah subhanahu wa ta'ala ẹ títẹ̀lé yìí púpọ̀ nínú àwọn àyà tó pọ̀ nínú al kọ́lá nínú ayaka ọlọ́ọ̀bá alẹ́jọ́ lásọ pé ya ayyuhallazina amanu ati'u Allaha wa ati'u ar-rasul wa la tubtilu a'malakum ọlọ́ọ̀bá alẹ́jọ́lá ó ní ẹ̀yin tẹ́ bá jẹ́ mọ̀mí ní òdodo ẹ tẹ̀lé Allah subhanahu wa ta'ala ẹ tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wa la tubtilu a'malakum ẹ má fọwọ́ àìtẹ̀lẹ́ta nẹ́bí sallallahu alaihi wasallam gbogbo tẹ́ dáadáa báwo ní yóò ṣe láyé gbogbo ẹ̀ pátápátá kò ní wúlò fún ìyàtọ̀ bá jọ gbídà kìyàmà gbogbo ẹ̀ yóò di nǹkan tó bàjẹ́ nítorí pé ọlọ́run bá rí ọlá ó pa wá láti ẹ̀kí láti lá nẹ́bí sallallahu alaihi wasallam gbogbo aná là wá ń pàtó mọ́ra mùsùlùmí ajẹ́ gbogbo aná ká máa bíra wa wò pété ó pa àtẹ́tà anábì sallallahu alaihi wasallam pa wá pé anábì ní ẹsẹ̀ lẹ́yìn anábì ní ẹsẹ̀ lẹ́yìn tí ìtọ́ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tá à ń tẹ̀lé àbí à ń kọjá ìtọ́ alaihi wasallam pa wá tá a bá lọ lè wo inú alukur'an tá a lọ alaihi wasallam tánàbí ti pa wá láti ìwé kẹ ẹsẹ̀ báyìí tánàbí ní ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí ẹyẹ kéré jù ní tó rọrùn jù náà wà tẹ́tà nàbí sallallahu alaihi wasallam ń pa wá a rí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn mùsùlùmí wọ́n tako wọ́n tẹ̀lé a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wọ́n tún wá ń gbógun ti àwọn tó ń tẹ̀lé àtẹ́tà nàbí sallallahu alaihi wasallam ń bá pa pé wúlálá lélẹ́ nàbí sallallahu alaihi ní ọlọ́ọ̀bà àríkọ́lá ní kò ń fún ọ pé báyìí òun náà ló kọjá lẹ́tọ̀ọ́ ṣe òun bó jẹ́ ẹgbẹ́ tó gbà bí ànábì sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní òṣìṣẹ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní ànábì sallallahu alaihi wasallam ànábì sọ nínú hadithu rẹ̀ ànábì ní láti tìrú ní kama adọ́tí nasọ́rọ̀ na Maryam ànábì ní ẹ máa yìn ní láyì gbóró ànábì ní ẹ máa yìn ní láyì sáyọ àlà gẹ́gẹ́ bá àwọn nasọ́rọ̀ àwọn christian gẹ́gẹ́ bó ṣe yìn ànábì Ìsá ọmọ Maryam gẹ́gẹ́ bó ṣe yìn láyì gbóró ànábì ní ẹ máa pè mí ní ẹrú ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá

Ànábì sallallahu alaihi wasallam tẹ́ bá wá ní súnà Ànábì lára àwọn tí wọ́n ń pàtẹ́ máa yìí àrígbà àríbì kankan tí wọ́n ń tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam àwọn tó jẹ́ súnà àdámá tó jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ní kàkọ́gá òun lànábì ló mú wá fún wa àwọn tí wọ́n ti kọjá lọ kọ́dá àwọn kèbèrí wọ́n mọ̀ ìgbé súnà yìí wọ́n mọ̀ sí àdámá tó lọ́wọ́ àdìjọ́ ládámá wa ni òun náà ni ìfá ulíha òun náà ni ká sọ inú pa wá lẹ̀ ká mọ́ farun pa eléyìí nínú àwọn nǹkan ní ti وما في أين طاعة النبي صلى الله عليه وسلم فيما أمر في هذا هذا العمل kí ní bó ní ìtẹ̀lé ànábì sallallahu alaihi wasallam wà níbi ilé ẹ̀ ànábì pàtẹ ẹsẹ̀ nǹkan báyìí kẹyà wá sí kíní kẹyà mọ́tẹ̀ láti ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ kẹyà sì máa ṣe kẹyà tó máa wá sàkó àwọn tí wọ́n ṣe àwọn àṣẹ́rí títí sánàbì sallallahu alaihi wasallam mú wá fún wa nínú súnà rẹ̀ ní láwọn àṣẹ tó fẹsẹ̀ nílẹ̀ tún láti gan ni tí ó bá jẹ́ mú mi ní òdodo tí ó bá tẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi ọwọ́ àṣẹ àwọn kankan tó ń wo púpọ̀ nítorí pé ànábì sallallahu alaihi ànábì ìjọ yé wa ipé ẹni tí ó bá gbá súnà ànábì sallallahu alaihi wasallam mú ó bá máa tẹ̀lé àti ànábì sallallahu ìlú sẹ́yìn tí ò ní fìrọ́kún tí ó sì ní fèdékún Ànábì sallallahu alaihi wasallam ní irú ẹni bẹ́ẹ̀ ìta lè níwé òun náà ni ẹni tó gbà òun dámú yáti aláàdínáàdì saman bá fẹ́ gbá ìsìn rẹ̀ mú tó mú wá fún wa alqabidi ala aljamra irú ẹni bá wọn yóò dà gẹ́gẹ́ bí ẹni tó mú òkúná lọ́wọ́ ni so yóò ní agbára gan láti tẹ̀lé ẹ̀sìn Ànábì fún wa àìwá tẹ̀lé bá nàbí sallallahu alaihi wasallam ti mú wá fún wa ààyẹ ní níbi ìjẹ́rìí wa nígbà nàbí sallallahu alaihi wasallam pé ànábì ìgbà nàbí sallallahu alaihi wasallam mú wá fún wa ẹ̀ pé òjíṣẹ́ ọlọ́wọ́ bá àlejò lára nàbí ẹrú ni ọlọ́wọ́ bá àlejò lára nàbí àbí ká tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ní gbogbo ìgbà nàbí sallallahu alaihi wasallam bá pa wá láṣẹ níbi òun náà ni alákọ̀ọ́kọ́ nínú ìtumà láàrin mọ̀ ìpé èyẹ jẹ́rì nígbà Ànábì sallallahu alaihi wasallam ẹ̀rùsí ọlọ́ọ̀bá àríjọlá ni òjíṣẹ́ ọlọ́ọ̀bá àríjọlá ni ẹlẹ́ẹ̀kẹ́jì òun náà ni tasdiquhu fima akhbar èyàn gbọ́dọ̀ gba Ànábì sallallahu alaihi wasallam èyàn gbọ́dọ̀ gbá lódodo ní gbogbo tá Ànábì sallallahu alaihi wasallam mú wá fún wa ní làbárí nítorí pé ọjọ́ Ànábì sallallahu alaihi wasallam mú wá fún wa méjì náà ni imma khabar wa imma insha inú tá Ànábì mú wá fún wa wa nínú kó fún wa ní làbárì nípa àwọn kankan tó ti kọjá lọ àbáwọn kankan tí ó padà máa ṣẹlẹ̀ kárìkì àmọ́ tó dé àbáwọn kan tí ó ṣẹlẹ̀ nígbà ìjọ àdìsídà kìyàmà gbogbo àwọn eléyìí ní kábàrù ni ìròyìn látọ̀dà Ànábì sallallahu alaihi wasallam làbárì ni agbọ́dọ̀ gbàgbọ́ túláàtì ni agbọ́dọ̀ gbàgbé Ànábì sallallahu alaihi wasallam òdòdó ní sọ bẹ́ẹ̀ torí pé Ànábì ni òun náà ni àtọ́rí kúlù máa ọlọ́run bá alẹ́kẹ́ ọlá ni wọ́n máa yá ti kú anil hawa in huwa illa wahyun yuha ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá tó dá gbogbo wa ó sì fún ànábì sallallahu alaihi wasallam ó lánàbí ó dàbí èmi kò dàbí wọ ànábì kìí sọ̀rọ̀ pẹ̀lú mẹ́nu in huwa illa wahyun yuha ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam bá sọ ẹ̀yìn wọ́n fi rán ànábì sallallahu alaihi wasallam ni ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá tó fi rán ànábì sallallahu alaihi wasallam ti wa nígbà tá a ti wá mọ̀ pé ẹni tí kìí sọ̀rọ̀ pẹ̀lú mẹ́nu ẹ̀ túláàbì ni a gbọ́dọ̀ gbà ọ̀rọ̀ tí rẹ̀ níbẹ̀ bá sọ ká gbà lódodo ànábì wa mú àwọn làbárì púpọ̀ fún wa tánàbí mú wa fún tó jẹ́ pé àwọn sàábé ànẹ́bì alayhim ridwanullah nígbà tó ń fi jáde láyé àwọn tó tẹ̀lé wọn àtàwọn ẹni tí wọ́n tẹ̀lé wọn gbogbo àwọn làbárí tí ànẹ́bì mú wáyé wọ́n ń gbà á tọwọ́ tẹsẹ̀ nítorí pé wọ́n gbà ìdí ànẹ́bì sallallahu alayhi wa sallam ànẹ́bì kì í sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu wọ́n gbà bí ànẹ́bì sallallahu alayhi wa sallam ànẹ́bì kì í parọ́ wọn ò bá irọ́ sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà náà tó wá nípa àwọn ọ̀tẹ́ ẹ̀sìn tí wọ́n fẹ́ da ìsìláàmù rú wọ́n wá ń wọnú ìsìláàmù wọ́n wá ń da ìsìláàmù rú máwọn èèyàn lójú wọ́n wá ń fi iyèméjì wọ́n ń ṣe àtẹ̀lùgbé wọ́n ń fi iyèméjì wọ́n ń fi ìkẹ́fín irọ́ sí àwọn àdìsí anábì sallallahu alaihi wasallam wá wọ́n máa wá fi làákàyè wọn wọ́n fi làákàyè wọn rò pé ah, ànábì ògbọ́dọ̀ sọ báyìí ẹ ànábì wí báyìí ẹ ọ̀rọ̀ yìí ògbọ́dọ̀ jọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó rí ilẹ̀ kalẹ̀ ní táwọn sàábé ànábì kọ́ kalẹ̀ fún wa tí wo mẹ́yọ kan pé méjì níbi ìkọ́ kalẹ̀ táwọn sàábé kọ̀rọ̀ ìtàlẹ̀ fún wa ó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ náà àwọn sàábé ànábì tí wo ní báyìí ló mọ ló ń kà àwọn ni wọ́n kọ ogbóró àwọn nǹkan báyìí kalẹ̀ fún wa látọ̀dà ànábì sallallahu alaihi wasallam àwọn ni wá dé táwa fi ìfẹ́ ẹnu wa táwa fi orí wa táwa fi ọgbọ́n eré wa táwa wá sọ pé ànábì sallallahu alaihi wasallam ànábì òjò lè àbí ànábì òjò sọ báyìí àbí tánàbì sọ yìí ó takò làákàyè làákàyè títa ní òun láàmà wá fi jẹ làákàyè tá láàmà ń lò tí làákàyè tá àfáà ní àbíta làákàyè tọmọkéhùn iná ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ fi gbé ẹ̀sìn wa ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ gbé lórí làákàyè wa ọlọ́wọ́ bá àlejò ọlá gbé ẹ̀sìn wa lórí nǹkan tọ́lọ́wọ́ bá àlejò ọlá sọ nínú alukuran lórí nǹkan tá nẹ́bí sallallahu alaihi wasallam sọ nínú hadithu rẹ̀ àti lórí nǹkan tí àwọn tàbí ànẹ́bí gbọ́yé lórí kíni lórí nǹkan tọ́lọ́wọ́ bá àlejò ọlá sọ àti tánàbí sallallahu alaihi wasallam sọ ìtọ́lọ́wọ́ bá àlejò ọlá pàwọ́ láti ẹ̀ tó ní àmọ́ bí tẹ́sí lélẹ́yìn àwọn kan wá pọ̀ láwùjọ wà lé tó jẹ́ pé a rí pé àwọn èèyàn pàtì mọ́ra ipẹ́ àwọn pàtì ànẹ́bìtọ̀ láwọ̀ aléwòsàlám òṣìṣẹ́ ọlọ́wọ́ bá àríjọlá ní inú tẹ́tà nẹ́bì sì mú wá fún wa a rí pé wọ́n ń takọ àwọn tẹ́nà wọn ò gba àwọn tẹ́tà nẹ́bìtọ̀ láwọ̀ nínú ẹ̀ ìdí òní jìnà púpọ̀ sí wa òun náà ni gbogbo àwọn nǹkan bíi tó ilẹ̀ inú àwọn musallaman àwọn nǹkan tó jẹ́ pé kò sí ìlàmù bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn onímímà láti bàtà nàbí sọ̀rọ̀ àwọn àlùsálàmù ti lọ́tà tó bí torí tá wà ń bẹ̀ yìí kò sí ìlàmù bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn onímímà inú àwọn tó jẹ́ mọ̀ òjìlá fún nàbí sọ̀rọ̀ àwọn àlùsálàmù ni àbí inú àwọn nǹkan tó jẹ́ àṣírọ́tù sáà tá nàbí sọ̀rọ̀ àwọn àlùsálàmù wa mú wa tí yóò bá jẹ́ ọmọlẹ́yà nàbí lódodo tó bá jẹ́ kó gbà nàbí sọ̀rọ̀ àwọn àlùsálàmù ló ti jẹ́ àti kó gbà lẹ́rọ ọlọ́wọ́ bá àlejò lá àtúntà àti àwọn nǹkan báyìí gbọ́ ọlọ́ọ̀bá àlejò ọlá sọ fún wa nínú alukur'an ó ní ẹ̀kọ́ sára bá ti sa àtúwọ̀ ìṣàkọ̀ lọ́kọ̀bọ̀n ọlọ́ọ̀bá àlejò ọlá inú àwọn àpẹẹrẹ bí ọjọ́ òkúta lè kíá mọ́ súnmọ́ òun náà ní ìṣèkọ́kù lọ́kọ̀bọ̀n òun náà ní kí òṣùpá pín sí méjì nígbà yá ànábì sallallahu alaihi wasallam inú àwọn mùjísà ní tọ́lọ́ọ̀bá àlejò ọlá fún ànábì sallallahu alaihi wasallam tí àwọn tí wọ́n fẹ́ẹ́ fẹ́ẹ́ níjọ́ náà náà àwọn tàbí ànábì wọ́n ti jẹ́ ti gbẹ́lẹ̀ náà ọlọ́ọ̀bá àlejò tó wá sọ alùpùránì kalifá ànábì sallallahu alaihi wasallam tí tó bí tọ́ka lórí pẹ́tẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lóòtọ́ òun náà ni sọ́ra bá ti sa ájú wọ́n ṣe pàlùkọmọ̀rú káwà rẹ̀ nìkan lónìí kó ní pé òtù pápú sí méjì bá nàbí sallallahu alaihi wasallam pé rọ́ ní ẹmọ́ jáhùn kò ìfẹ́ ní tó wà náà al-Qur'an ní tó rí lẹ́nu súnà nàbí sallallahu alaihi wasallam a rí pé àjẹ́wò lálá òun náà lélẹ́ yìí a rí pé ewu lálá lélẹ́ yìí gbogbo ẹnikẹ́ni tó bá gbàgbọ́ pé ànàbí sallallahu alaihi wasallam mú wá nínú àwọn àpẹẹrẹ rẹ̀ òun náà ni pípadà wá nẹ́bì Ìsá aléìsàlám tí a nẹ́bì Ìsá padà bọ̀ aya ń bẹ nínú alkùrán aya ń bẹ nínú alkùrán bó bá tẹ̀ wá jẹ́ àrúmọ̀yà lọ́wọ́ bí alkùrán bá jẹ́ àrúmọ̀ lọ́wọ́ àbí kò yíọ nǹkan tí wọ́n ní á ṣe òun náà ni ká padà síbò lànàbì sallallahu alaihi wasallam bó lànàbì sàlàyé alkùrán fún wa eléyìí òun náà ni òjíjá dámú jìnà ká padà síbò lànàbí sallallahu alaihi wasallam jẹ́ sàlàyé alùkùránì fún wa tí àyà yíò àwágọ́ tí sọ yé àyà yíò ní tí wọ́n ń sọ kò wá yé mi àbíkò yíwọ́ a padà sínú alùkùránì a padà sínú àdídà nàbí sallallahu alaihi wasallam pé bó lànàbí ti sàlàyé fún wa ànàbí wá sàlàyé fún wa ipé nínú àmọ̀rọ́tù sáà nínú àwọn àpẹẹta àgbàkójọ gbìdàlìkì a máa ń bọ́ òun náà ni pé ànàbí Isa alaihi salam yóò sọ kalẹ̀ ànàbí sallallahu alaihi wasallam sàlàyé fún wa lẹ́yìn gbàtọ́lọ́wọ́ bá alẹ́kẹ́lá sọ fún apẹ́ wọn ò pa lẹ́yìn gbàtọ́l tọ́lọ̀ bá àlékẹ́ láti sọ fún agbé kò sí ẹnìkan nínú àwọn alìkìtà àti kí wọ́n gba ànábì ìsáàkù àrẹ ìsàlám kí wájú kó tó sí gíní lọ́díká ànábì ìsáàkù tó jáde láyé gbogbo àwọn ilé ìkìlíà láti inú alukur'an ó kìlíà láti inú àdíza ànábì sallallahu alaihi wasallam kọ́dà ilé iná kìlíà láàrin àwọn tí wọ́n ti kọjá lọ sí àwọn ẹni eré tó jẹ́ pé kò sí ìyapẹ́ ẹnu kankan láàrin wọn irú àwọn ilé iná nínú àwọn làbárí tá ànábì sallallahu alaihi wasallam wá fún ayé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà náà ni ó rí bá nàbí ṣe sọ òun náà ni ó ṣe rí pé ànábì Isa alayhi yóò padà wá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn làbárì míì táwọn ó máa rò pé kò tẹ́lẹ̀ pẹ̀lú làákàyè táwọn ó máa rò pé ó sáyẹ́ǹsì tàlọ́ta ló fún àwọn oní àwọn sàyẹ́ntìsì láàká ìwọ́n mi ronú gbogbo àwọn táwọn sáyẹ́ntì ṣe lónìí ṣe wọ́n lọ́wọ́ ọba àlejò ọlá ló fi òye rẹ̀ yé wọn ṣe bóun ló fi máa rẹ̀ yé wọn ànábì sallallahu alaihi wasallam ànábì ti sọ àwọn nǹkan kalẹ̀ síwájú kí sáyẹ́ntì ó tó dé tí ọpọlọ ògbé láwọn àsìkò yẹn nígbà tó sì padà yá nígbà tí sáyẹ́ntì dé sáyẹ́ntì tún padà wá ń jẹ́ kó yá àwọn èèyàn ah, bí i inú àwọn tánà bí sallallahu alaihi wasallam sọ̀kalẹ̀ tó jẹ́ pé nígbà tí sáyẹ̀sì dé òun náà lẹ́lòmí tó wá ń gbàgbọ́ ẹwà já bíra wa tí sáyẹ̀sì bá wá dé kọ́ tí ìmọ̀ bá dàgbà débẹ̀ ń sallallahu alaihi wasallam wá fún wa ó pè ní rọ́ ó sẹ̀ níbẹ̀ ó sì jáde láyé bẹ̀ ó wà pàdé pẹ̀lú ọlọ́wọ́ sallallahu alaihi wasallam wá gbọ́ inú àwọn kan tánà ni hadithu zubab hadithu etiti tánà bí ní tí etiti bá kí ẹsẹ̀ bọ́nú tó nù omi àbójẹ anábì ní kí ẹsẹ̀ rẹ̀ kejì bọ́ anábì ní torí pé ìwòsàn bẹ́ẹ̀ ń bí ẹsẹ̀ kan àrùn bẹ́ẹ̀ sì kejì tó bá ti kí ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí ìwòsàn bẹ́ẹ̀ bẹ̀ bọ́ yóò pa àrùn tí alákọ̀ọ́tẹ́sẹ̀ ẹ̀dùn sí bá gbé wá eléyìí anábì sallallahu alaihi wasallam ti sọ ti pẹ́ àwọn ọ̀tẹ́ ìsìn wọ́n torí ẹ̀ wọ́n torí ẹ̀ pé àdíjì anábì sallallahu alaihi wasallam yìí nírọ́ kọ́dà wọ́n torí ẹ̀ pé anábì sallallahu alaihi wasallam nírọ́ bí àwọn mùsẹ̀sìrìkún pé èsì sí anábì wá ní kí yóò kíbọ̀ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn àìmọye ọgọ́rùn-ún ọdún òun náà ní sáyẹ̀nsì padà wá dàgbà sókè wọ́n padà wá sí ìwádìí nípa kí ní ń bẹ lára ìdí dígá wọ́n padà wá rí bẹ́ẹ̀ pé àtàwọn kankan bẹ níbi apá òsì apá òsì rẹ̀ títí tó jẹ́ pé tó bá fi lè wọnú tí èdè tí bá kẹsẹ̀ bọ̀ yóò sì pa gbogbo àwọn àwọn àrùn èdè títí máa bẹ̀ẹ̀ àwọn nǹkan tó lè kó nira báyàn yóò sì parẹ́ lẹ́yìn náà làwọn ẹlòmí tẹ́tẹ́ wá ń gbà gbọ́ nígbà tí sáyẹ̀nsì dé tí sáyẹ̀nsì lànẹ́bí rẹ sáyẹ̀nsì lọ́lọ́wọ́ bà lè jọlá rántí ọ bákan náà inú àwọn sáyẹ̀nsì sọ̀láwà lè òsálàmù ti sọ tó jẹ́ pé kò tí ì sí láàgbóré tí kò tí ì sí à ń fi jẹ́ abẹ́ fúnyà sáyẹ̀nsì sọ̀láwà

eléyìí mú nú àwọn scientists nínú àwọn tí wọ́n ti wádìí nípa ẹ̀ pé ẹni tó sọ eléyìí tó bá jẹ́ pé ní ọdún tẹ́ sọ yìí 1400 kìríkà years ago òun ló sọ eléyìí kí ò sí ìkankan tí ẹ̀lẹ́bí ti wádìí a àjẹ́ pé ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé yẹni ó gbọ́dọ̀ jẹ́ pé òṣìṣẹ́ ní lóòótọ́ a rí inú àwọn bẹ́ẹ̀ tí wọ́n ti gba Islam látara bẹ́ẹ̀ so nígbà tó wá jẹ́ pé àwọn sàbí ànábì tí wọ́n ti kọjá lọ táwọn ò sí ìrí sáyẹ́ǹsì kankan tí wọ́n ti gba gbogbo eléyìí gbọ́ táwa lè fi ra wa á fi ra wẹ́wọ́ àwọn sàbí ànábì bẹ́ẹ̀ so látara di eléyìí àwọn sáà alaihi wasallam mú wá fún wa ní làbárì àwọn nǹkan tó pọ̀ ní àwọn ìdí ó padà àwọn ìdí ó tẹ̀lẹ̀ kọjá láwọn tí ó sojú wa tí wọ́n ti kọ́ kalẹ̀ fún agbébò ìṣẹ̀lẹ̀ nílòótọ́ àgbọ̀dọ̀ jáyàn ọlọ́run bá alékiọlá ń sọ ń pa pé ànábì sallallahu alaihi wasallam nígbà tó wà sí àbúbákí nígbà tán wà nínú kòtò ẹ̀yìn ibi ẹ̀kúrẹ́ lè sọ ibi látàzán inna Allaha ma'ana nígbà tí àbúbákàrí àti ànábì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n bẹ nínú kòtò nígbà tí wọ́n ṣe ìjọ́ lọ sílùú Madina ẹ̀yìn ọlọ́run bá alékiọlá sọ nípa àwọn ìtàn tàbí wá fún abẹ́ àwọn tafsiru al-Qur'an tó gbé wá fún abẹ́ ipé àdíjì àyà yìí ń sọ̀rọ̀ nípa ànábì àti àbúbákiri ẹnìkan wá dé ó ní rárá o ó ní kèése ànábì ní sọ̀rọ̀ parẹ̀ rárá ó ní kò ti ẹ̀sìn tó jọ ipé ànábì àti àbúbákiri ni nígbàtí ó wá sọ ẹni tí ń rọ ní wá ń dákọ ẹnìkan kèfèrí kan ó ní Felix of Nolan irú ẹni yìí yóò wá máa pàkì mara pé àfáà lòun yóò máa pàkì mara pé asíwájú ẹ̀sìn lòun yóò máa pàkì mara pé onímọ̀ eléyìí irú eléyìí ní sí ẹ̀rí kó ti pẹ̀lú àwárí sáà nàbí sallallahu alaihi wasallam wá ó ti pè ní rọ́ al-Isra wal Mi'raj inú àwọn nǹkan tó jẹ́ pé làbárì ni tó jẹ́ pé làbárì ló jẹ́ fún wa kò sẹ́ni tó sojú anábì sallallahu alaihi wasallam anábì ló mú làbárì rẹ̀ wá fún wa ọlọ́run ọba àlejò aláṣọ ayà kalẹ̀ ó sọ ó di súra kalẹ̀ súra tó ní ìsọ́rọ̀ tó síbẹ̀síbẹ̀ náà a wá rí àwọn tó jẹ́ pé wọ́n fi làákàì wọn wọ́n fi ìfẹ́ ẹnu wọn wọ́n tún takoru eléyìí náà wọ́n lá anábì ó ṣe Isra wal Mi'raj wọ́n ní kọ́lá súra tó wọ́n nípa Bani Israel nípa anábì Yakubu ní sọ̀rọ̀ nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà da ìdìrú máwọn èèyàn lọ́wọ́ ẹ̀yìn lórúkọ pé kíní lórúkọ pé àwọn ló làákàyè lórúkọ pé kíní lórúkọ pé àwọn ṣe rìsáàjì ẹni tí ó bá tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tí ó jẹ́ ọmọlẹ́yìn ànábì lódodo tí ó gbà pé ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba àríkíọlá ni tí ó gbà pé ànábì sallallahu alaihi wasallam ẹrú tí ọlọ́run ọba àríkíọlá ni túláàsì ní fún ó gba gbogbo làbárìta ànábì sallallahu alaihi wasallam wá fún wa ó gbà lódodo èyí tó ti kọjá ni àbí tá nàbí sallallahu alaihi wasallam yóò wáyé tí tó fi jọ gbìdàn kìyàmà àkúlù máa tasma'una wa astaghfirullaha li wa lakum wa lisa'iril mu'minina min kulli dhanbin لله رب العالمين والصلاة والسلام على خير الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله فاعلموا أن شهادة أن محمدا عبد الله ورسوله لا تتم إلا بتوافر أمور أربعة ومن ذلك طاعته صلى الله عليه وسلم فيما أمر وتصديقه فيما أخبر آه، واجتناب ما عنه نهى وزجر وكذلك ألا نعبد الله سبحانه وتعالى إلا بما شرع لنا النبي صلى الله عليه وسلم وبهذه الأمور الأربعة آه، تتم شهادة أن النبي صلى الله عليه وسلم عبده ورسوله ويصيب كذلك اتباع النبي صلى الله عليه وسلم أدوك الله بارك ولا أترجاك كفاء النبي صلى الله عليه وسلم عليكم في الله سبحانه وتعالى وما باوا تابع النبي أتوقع ما تبع النبي صلى الله عليه وسلم إنه في جواب القيامة ẹ̀yẹ̀rú ni ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ẹ̀yẹ́ bá ti sọ fúnra wa ní pé ìwọ̀ tá nàbí sallallahu alaihi wasallam ní lórí wa àkòrí rẹ̀ òun náà ni ìjẹ́rìí ní pé ànàbí sallallahu alaihi wasallam ẹ̀rú ni ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní eléyìí ìtumọ̀ rẹ̀ wá kẹnu ó kọjá ọ̀rọ̀ eré ahá lásán ó kọjá ìpàgbìmára rẹ̀ lásán àti kárí àwọn kankan tí ó mọ̀ túnmọ̀ pé lóòótọ́ ajẹ́rìkí ànábì wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní ajẹ́rìkí ànábì wasallam ẹ̀rùsìn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní nínú àwọn nǹkan wọ̀nyí òun náà wasallam níbi àṣẹ tó bá pa wá nínú ẹ̀ òun náà ni ìgbà ìta ànábì bá mú wá fún wa níròyìn kágbà lódòdó ìròyìn tó ti kọjá ni àbáwọn tí ó sí ìṣẹ̀lẹ̀ tí sálùkì àmọ́ omi dé agbègbè àwọn tánà bí ròyìn fún wa nípa àlìjọ́nà gbogbo ẹ̀ pátápátá àti tó ròyìn fún wa nípa aná agbọ́dọ̀ gbàgbọ́ ipé tánà bí sallallahu alaihi wasallam sọ òdodo ni pẹ̀lú àwọn eléyìí òun náà ni ó jáde mọ̀ pé agbà nabi sallallahu alaihi wasallam pẹ̀lú òdodo ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ ìjìnàbù ma a ní hunáha wà zájàrù kájìnà sí gbogbo tánàbí sallallahu alaihi wasallam in tánàbí bá kọ̀ fún wa tánàbí ní ká mọ́ jẹ́ bẹ́ẹ̀ kájìnà sí

bẹ́ wàzájàr àtàwọn nǹkan tá ànábì lè kókó mọ́ wa ń bẹ́ níbi ìkọ̀ fún wa ń bẹ́ nǹkan mi ń bẹ ànábì kan kọ́ fún wa pẹ́rẹ́pẹ́pẹ́ ẹ má débi nǹkan báyìí o nǹkan mi ń bẹ ànábì kọ́ fún wa ní kíkọ̀ tó lè kókó nínú ẹ̀ òun náà lànábì sallallahu alaihi wasallam tó kọ̀ fún wa pé ká mọ̀ mọ́ yé kí sòkòtò wa kó kọjá kókó tẹ̀ lànábì sọ pé mà ni wọ́n fi kí o tó bá ẹ̀rí pé zájírù ní bẹ́ẹ̀bẹ̀ eléyìí ilé kókó ń bẹ níbi eléyìí látọ̀dà Nabi sallallahu alaihi wasallam náà ló ti ti wá gbogbo àwọn sáwọ̀ yìí ń bẹ́ẹ̀nù hadith Nabi sallallahu alaihi wasallam tánà bí

ní kájìnà sí ìtànàrí láwá ní ájìnà sí àyíkú díẹ̀ kájìnà sí díẹ̀ káwàbí díẹ̀ lẹ́ẹ̀bẹ́ yàtọ̀ sí àṣẹ àwọn àṣẹ tánàbí sallallahu alaihi wasallam bá pa wá ìta bá ṣe á ṣe ìtagbára wò bá ká tọ́lọ̀wọ̀ bá alẹ́kẹ́ láwọn pàgbára wò ká ó rí ọkàn wa irú eléyìn ọlọ́wọ̀ bá àdábì ní ẹjìnà sí pátápátá ní àìsọ pàgbàrà ní ọkà àdìjìnà sí nǹkan yìí gbogbo tó wá ti ní àjìnà sí nínú ẹ̀sìn wọn ni a mọ́ jẹ́ bẹ́ẹ̀ agbọ́dọ̀ jìnà sí pètèpètè ní agbọ́dọ̀ kó bẹ́ẹ̀ ká mọ́ jẹ́ bẹ́ẹ̀ eré yìí nínú àwọn nǹkan tí ó máa tọ́ka náà fi fún wa ibi ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba àríkọlá ní àgbà ló ti jẹ́ àtìgbà ní ẹrúsìn ọlọ́run ọba pé ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba àríkọlá àgbọ́dọ̀ máa ń jọ́sìn fún ọlọ́run bá àríkẹ́ọlá àyàfi pẹ̀lú ń tàà nẹ́bí sallallahu alaihi wasallam mú wá fún wa nínú òfin eléyìí wá pẹ́ká eléyìí pọ́ káàkiri ibẹ̀ náà láti rí àwọn eríṣiríṣi nǹkan tí wọ́n ń pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn gbogbo ẹnikẹ́ni tó bá ti lọ lè jọ́sìn fọ́lọ́wọ́ bá àríkẹ́ọlá pẹ̀lú nǹkan kan tó yàtọ̀ sí ń tàà nẹ́bí mú wá fún wa gẹ́gẹ́ bí ẹ̀sìn irú eléyìn òun náà là ń pè ní bídíà òun náà là ń pè ládàádálẹ̀ nínú ẹ̀sìn irú ẹni tí ń ṣe gbogbo eléyìí tàà ń sọ ìníṣìí ìjẹ́ ìgbẹ́ ànẹ́bí òjíjọ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní kò pé lọ́dọ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ kò pé látara pé kí ni látara pé tó bá jẹ́ ìpé ànẹ́bí òjíjọ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní èéṣe tó fi fi kún iṣẹ́ tànàbí sallallahu alaihi wasallam fún wa tó fi dúó ní èdè bá ànẹ́bí sallallahu alaihi wasallam ti mú wa fún ọ èéṣe tó fi yọ kù nínú tànàbí sallallahu alaihi wasallam mú wa fún ọ tó fi sallallahu alaihi wasallam ti mú so eléyìí ni ó mọ̀ túmọ̀ pé àti sallallahu alaihi wasallam òjíjọ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní lásán ó kọjá ìpàpèmára lásán ó kọjá ìmọ̀ pariwo rẹ̀ kí lásán nígbà ń tẹ̀lá nẹ́bí sallallahu alaihi wasallam àbí kárí kí gbogbo àwọn nǹkan wọ̀nyí àbí kó pé lára wa gbogbo àwọn nǹkan tó bá jẹ́ àdádálẹ̀ nínú ẹ̀sìn Ọlọ́run bá àríkọlá ní ìtó pọ̀ káàkiri láwùjọ wa ó bẹ́ẹ̀ mọ́ síbì kan nínú àwọn ẹ̀rí àdádálẹ̀ níbi tó ní ṣe pẹ̀lú àwọn àlèṣìkọ̀dá àwọn bí àtìsọ́nà àti ọkàn tàà ní ẹ̀rà dáadáalẹ̀ ń bẹ́ tánàbí sallallahu alaihi wasallam mú wá fún wa tẹ bá bèèrè lọ́wọ́ àwọn ẹlòmí kọ́dá lọ́dọ̀ àwọn ẹlòmí gbogbo ọ̀kan òun náà ni Allah subhanahu wa ta'ala lọ́dọ̀ wọn tàbáníkìlẹ̀ lẹ́yìn ìhúwà ni ni eléyìí nìsìn nínú àdádálẹ̀ nínú àdíọ́kà ni nítorí pé ń tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá sọ fún wa ní pé arrahman alàlàáṣì sáwà anábi sallallahu alaihi wasallam anábi bèèrè ó sì dánwò fún arábìnrin kan anábi ní ainallah omi bọ̀lá Allah subhanahu wa ta'ala ibọ̀lá Allah subhanahu wa ta'ala wà èdè tí arábìnrin fún anábi sallallahu alaihi wasallam ó sọ pé Allah subhanahu olíbi sama olíbẹ̀ni sama anábi sí ìfìlẹ̀ bẹ fún kópa káyí pé ìdàkejì ló bá sọ ní kó wá sọ pé ń bẹ ní gbogbo àìbáwọn súnbí tẹ́ ma ń sọ lónìí ẹ̀ẹ́rì pẹ̀lú eléyìn anábi sallallahu alaihi wasallam ò ní sáà làákàyè rẹ̀ ti fún pé ó gbà lódodo tó látara di eléyìí àdíọ́kàn níbi àdíọ́kàn àwọn àdádálẹ̀ eréjìríkì ń bẹ níbẹ̀ àwọn àdádálẹ̀ nínú àdíọ́kàn nípa Allah subhanahu wa ta'ala àwọn àdádálẹ̀ nínú àdíọ́kàn nípa àwọn màláíkà àwọn àdádálẹ̀ nínú àdíọ́kàn nínú nípa àwọn tírà tọ́nà ọba àlekí ọlásọ̀kalẹ̀ pọ̀ bẹ́ẹ̀ agbọ̀dọ̀ sọ́ra gbogbo àwọn nǹkan tí bá ń jẹ́ àdádálẹ̀ bẹ́ẹ̀ tàbátúnwà sínú àwọn ìbàdá nínú àwọn bá ṣe ń jọ́sìn fún ọlọ́ọ̀bá tàbá obi ẹ̀rùn kíkí ẹ̀rà dáadáalẹ̀ ẹ̀lẹ̀ bá ń táwọn èèyàn dáalẹ̀ káàkiri tí ó gbèrí ti mọ́sálásí lẹ́mọ̀ aládáadáalẹ̀ níbi àti ń pè ìrun ni àdádáalẹ̀ bẹ́ẹ̀bẹ́ lérí ìrun ni àdádáalẹ̀ bẹ́ẹ̀bẹ́ bàbá tó sálàmọ̀tẹ́ lérí ìrun àwọn àdádáalẹ̀ lóríṣiríṣi gbogbo àwọn nǹkan wọ̀nyí àfi ká jìnà sí kábà àlefi ṣe kíni kábà àlefi wà nínú àwọn tó yẹ pé ó gbà pé ànábì sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní lódodo ẹ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní lódodo bákan náà tàbátúlọ lè wò nípa bóò láti ń fi lọ́pọ̀ láti ń sàdúwà ẹni bá àti ìwọ́n tí ọlọ́wọ́ bá àríkọlá àdádálẹ̀ ẹ̀fẹ́ lẹ́rìtìrìtì àwọn jàmọ́ lẹ́rìtìrìtì inú àwọn onísúfí àwọn tọ̀ríkọ̀ lẹ́rìtìrìtì oríṣìíríṣìí ló dá àwọn àdádálẹ̀ ọ̀nà tí wọ́n ń gbà fi ṣe zíkìrí tí ò wá látọ̀dà Nábì sallallahu alaihi wasallam àwọn oríṣìíríṣìí ni wọ́n dálẹ̀ ẹ̀rí àwọn kan bẹ àwọn ma fò sókè wọ́n ma fọwọ́ gbáyà ni ẹ̀rí àwọn kan bẹ wọ́n ma jó sọ́tún wọ́n ma jó sósì ni ẹ̀rí àwọn kan bẹ àwọn ma lùlù ni wọ́n láwọn fi ṣe síkìrí àwọn obìnrin tí ọlọ́wọ́ bá àríkẹ́ọlá bẹ́ẹ̀ lẹ́ra wọn míì wọ́n tẹ́sọ́ọ́lẹ̀ wọ́n ma wá sí kí ni ó dóyìí ká sọ yìí òun náà ni wọ́n ma fílà àwọn tí ọlọ́wọ́ bá àríkẹ́ọlá ẹ jẹ́ ká bèèrè lọ́wọ́ gbogbo wa tí ó gbogbo àwọn nǹkan báyìí nìsín ìjẹ́ ń bẹ lákọọ́lẹ̀ látọ̀dà Nabi sallallahu anábi ni imamu zakiri anábi ni aṣíwájú gbogbo tó bá lòun fẹ́ rántí ọlọ́ọ̀bá àríkíọlá ìjá anábi rántí ọlọ́ọ̀bá àríkíọlá pẹ̀lú bàndírì rí ìjá anábi rántí ọlọ́ọ̀bá àríkíọlá pẹ̀lú kó tí a gbogbo sílẹ̀ lẹ́yìn alásàrí jọ jímọ̀ kọmọ wá pariwo lóhùn kárí ìjó tẹ̀lẹ̀ rí láàrin àwọn sàábẹ̀ ànábì kan wá kóra wọn jọ kọmọ wá láwọn rántí ọlọ́ọ̀bá àríkíọlá ní jàmá lóhùn kan náà kí ogun wá kọmọ wí papọ̀ ìjó tẹ̀lẹ̀ rí lọ́dọ̀ àwọn sàábẹ̀ ànábì àbánàbí sallallahu alaihi wasallam tọ́ka wọn tàbá ti wá wá díẹ̀ tàbá rí pé kò tẹ̀lẹ̀ á ti mà gbé ayẹ́ pé kò nínú tánàbí sallallahu alaihi wasallam tánàbí mú wá fún wa nù gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà làwọn àdádálẹ̀ oríṣiríṣi tí wọ́n ń bẹ nínú ìgbésí ayé nínú ìgbéyàwó àdádálẹ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ bókú bá kú náà àdádálẹ̀ oríṣiríṣi a ṣe bìdáhù ni a ṣe jọ́ kẹta ni a ṣe ìjógójì ọjọ́ ni a ṣọdún kan ni a dáná níbi òkú àwọn tó mú kọ́lá àwọn tó ń bá sọ lásìkò kọ́lọ̀wọ́ bá rí jọlá kó sàánú wa kó nínú aburú ṣeitọ́n lásìkò láwùjọ tá wà lónìí ẹ̀rí wọn ó tẹ káàdì fún fìdáhù tí ẹmọ àwò pé ẹ ti ń palẹ̀ mọ́ kókù kalẹ̀ tẹ́lẹ̀ ni wọn ó tẹ káàdì fún fìdáhù inú káàdì wọn tún wá sọ síbẹ̀ pé wọ́n wá kọ dress code wọ́n ní gbogbo yẹn wọ white wá níbi fìdáhù láì ṣe pé ẹn tẹ́yàwó láì ṣe pé ẹn tẹ́kọ́mà ẹ̀dàkùn tẹ́sí ànábì sallallahu alaihi anábì ní a máa péjọ nílé olókù anábì ní a máa dáná níbi tó kò bá ti kú ogoro àwọn eléyìí nígbàtà apá ogun ẹ̀tì à ń kójọ níbi ìkójọ láàmà wá dákẹ́bà yìí náà ní tó bí ó máa pàwá à ń dáná níbi ìdáná níbọ́láti wá máa róúnjẹ ó ti pé wọ́n pa màlúù wọ́n pa màlúù bí òkú nìtì wọ́n tún wá sọ di ayẹyẹ nígbàtí pé yàn ń ṣègbéyàwó wọ́n tún gba họ́ọ̀lù wasallam kò sígbà tí ò ní padà wá di ẹ̀sìn mọ́ ń kálùkù lọ́wọ́ kò sígbà tí ò ní padà wá máa rí ẹni tí ò bá bá wọn ṣerú nǹkan báyìí gẹ́gẹ́ bí ẹni tí ò gbọ́ ìsìláàmù yé gẹ́gẹ́ bí ẹni tí ó tẹ̀lé lára Ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan báyìí àdádálẹ̀ ni kò sí nínú ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam gbogbo ń táà ṣe tó kú bá kú gbogbo ẹ̀ ní bẹnu tíra fíkíù ẹ̀ẹ̀lérí tíra ẹ̀ẹ̀lérí bábù fìdáhù nínú fíkíù ẹ̀ẹ̀lérí kìtàbù fìdáhù nínú fíkíù nítorí pé kíni nítorí pé kò sínú ẹ̀sìn nítorí pé àfòmọ́ni nítorí pé ó tẹ̀ lẹ́yìn ìgbà tí ànábì sallallahu alaihi wasallam lọ́tá padà lẹ́yìn nígbẹ̀yìn gbẹ̀yìn gbẹ̀yìn òun náà ní kọ́bá ń padà wá jáde kò wá síbi tó ti jáde inú tánàbí kọ̀ ni òun náà ló ti jáde kámọ́tẹ̀ lé àwọn tó ti àwọn ẹlẹ́sìn míì ànábì sallallahu alaihi wasallam ànábì kìlọ̀ fún wa ànábì ní man tashabbaha bi qawmin fahuwa minhum ànábì ní ẹmọ́ ẹni tó bá ti kọ́ sí àwọn ọjọ́ kan ànábì lẹ́yìn ó tara wọn ní o ànábì tó sọ fún wa ànábì nígbà kan ń bọ̀ ẹ padà máa tẹ̀lé ìgbésẹ̀ àwọn tí wọ́n ti kọjá síwájú yín inú àwọn yẹ̀húdí àtàwọn nàtàrà ẹ padà máa tẹ̀lé ìgbésẹ̀ wọn bọ́n bá sí ń gbésẹ̀ ẹ máa gbésẹ̀ ẹ kọ́lá tó bá wọnú wa gíríntí anábì ní ẹfẹ́ bá wọn wọ́ tí eré eléyìí náà máa wá tẹ̀lé lónìí àwọn àwọn ni wọ́n ní à ń sòkú ìgbà tá ń tẹ ni àwọn ni wọ́n ní nípìnlẹ̀ ètè tó fi adódà wá tàǹtà àwọn mùsùlùmí lónìí tẹ́wàá rí ń bò míì tó ya fọ́tò bàbá tó kú ìyàbí ìyá tó kú wọ́n wá ya fọ́tò wa léèrè kọ́d kódà ní lẹ́yìn lẹ́yìn tí ó ti jìnà púpọ̀ tí bá ṣe bá táwọn bàbá ń tẹ́lẹ̀ yínú tí bá ṣe bá tí wọ́n àwọn tàbí ẹ̀dáfìdáhùn lẹ́ tí wọ́n ti dá lẹ́nu so iná ló gbà tó fi jẹ́ pé àfikà sọ́ra fún àdádá lẹ́nu ẹ̀sìn táwa bá lọ tán àmọ́ nǹkan méjì ó tún padà sí kíní tí nǹkan méjì ó tún padà gùn ẹ̀ntọ́ àwọn tó dálẹ̀ nítìn ẹjá sàdúrà bókú káàsì túká ẹjá jẹ̀kọ káró fún àtẹ̀kọ káàsì túká ẹ̀dàkùn ó ti kú ọ̀dẹ́kọ̀ àtẹ̀kọ ní sí o ó ti òkú òkú ní ti báyìí kò tí bà ní jẹ́ mọ́ kọ́dà níbi tí ah, ya fídíò àwọn ọmọ ya fọ́tò wọn kálukú mọ rẹ́ẹ̀rí tó yẹ sálàfù sánbà rí ẹnìkan tí rẹ̀ ní ibi tí wọ́n ti ń ṣe tọ́ní sìnkú báyìí àti rẹ̀nìkan náà àwọn sálàfù ní ń sọ fẹ́ nìkan pé ó rẹ̀ ní níbi tí wọ́n ti ń sìnkú á ẹ̀ tó sọ̀rọ̀ sí ọmọ láyé ibi tẹ́ ti ń sìnkú ó sọ̀rọ̀ mẹ́ ìbẹ̀rẹ̀ lómi ó ti máa jáàtì ibi tí ń sìnkú lọ́wọ́ ìbẹ̀rẹ̀ mi o ti máa wo facebook ibi tí ń sìnkú lọ́wọ́ kọ́lá ìbẹ̀rẹ̀ àwọn kó ti múra pé à ń bọ̀ wá jí fóònù ibi tẹ́ ti ń sìnkú lọ́wọ́ gbogbo àwọn nǹkan báyìí ìjìnà tí àìsàn ànábì sallallahu alaihi wasallam pa wá láti àìjìnà tí òun náà ló fà á tàbí ṣe kíni tàbí kó sí gbogbo orú wàhálà báyìí àìsẹ gbogbo àwọn nǹkan tàbí sallallahu alaihi wasallam tó pa wá láti ká máa ṣe òun kó sínú gbogbo wàhálà báyìí so látara di eléyìí ìwà nabi sallallahu alaihi wasallam tánàbí ní lórí wa òun náà ni pé kíni òun náà ni pé àti ànábì sallallahu alaihi wasallam kátẹ̀ látẹ̀ rẹ̀ àti tó bá pa wá kátẹ̀ àwọn tánàbí mú wá fún wa ká gbà lódodo gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tánàbí ní ájìnà sí tó léwà jìnà sí ká jìnà sí gbogbo àwọn tábà máa fi jọ́sìn fọ́nà ọba àríkẹ́ọlá kó mọ́ ìyàtọ̀ sí tánàbí sallallahu alaihi wasallam mú wá fún wa tábà ti tẹ́lẹ̀ yìí a mọ̀ ní fọ́kànbalẹ̀ a sì máa fi ọlọ́run ọba àríkẹ́ọlá kó fẹ́ ṣe wá nílẹ̀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 أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم